ara ò gbọ́dọ̀ ní mí èmi ò gbọ́dọ̀ rí nira ṣebí ran ọ̀gẹ̀dẹ̀ òní sunkún àti dẹ̀ ara ò gbọ́dọ̀ ní mí o ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló wà wòlíì míì téèyàn bá rí wọn kó sá bàbá kan wà òun ni olórí wọn nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú ti sùúrù lérè bàbá yìí tó bá fẹ́ ṣe ìwàásùn nínú tẹlifíṣàn àti rédíò a kọ́kọ́ kí àwọn lọ́balọ́ba síwájú a kí àwọn níjòyè níjòyè tẹ̀lé a kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ a kí àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló wà wòlíì míì béèyàn bá rí wọn kó sá wòlíì míì èèyàn lè súnmọ́ wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà lára wọn wòlíì gèbúrẹ́lì olúbùnmi fákẹ́yẹ òun ni olórí wọn nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú ti àpápá Òṣòdì òpópónà lọ́nà àpápá Òṣòdì ní Sùúrùlérè wọ́n máa gbéra wọn ní Sùúrùlérè nítorí wọ́n ti gba wọ́n ti wà ní àdúgbò kan rí Ọlájìméjì ní Sùúrùlérè Àgùdà kan tó kó lọ sí òpópónà àpápá Òṣòdì bàbá yìí tó bá fẹ́ wàásùn mo pé a máa kí àwọn mùsùlùmí a kí àwọn ìgbàgbọ́ a wá kí àwọn lọ́balọ́ba a kí àwọn níjòyè níjòyè a kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn èèyàn wá ń wò pé irú wòlíì wo leléyìí tó jẹ́ wípé ó tún ń fi tàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe tó máa máa kí wọn ní gbogbo ìgbà bàbá yìí á máa ṣe ẹgbẹ́ òkùnkùn eléyìí ò ń ṣe ìgbàgbọ́ nínú ìjọ wọn àwọn á máa gba àdúrà wọn kì í ṣe ìṣẹ́gun wọ́n máa gba àdúrà aláṣọ funfun ni wọ́n o ọ̀gbẹ́ni kan wá wà ó dé láti ìlú òyìnbó nígbà òde ṣẹ̀rí ìjọ tí àwọn kérúbù àti sẹ́ráfù yìí fílẹ̀ ní ọ̀làdìmẹ́jì tí wọ́n fi kó lọ sí òpópónà àpápá Òṣòdì àwọn ọmọ ọ̀jọ́sìn jọ́sìn bẹ́ẹ̀ bàbá ìyá máa lọ ṣe ìsọjí ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀gbẹ́ni kan ìlú òyìnbó lọ́n ti rù dé wọ́n ti wò títí títí nílùú òyìnbó wọn ò lè wò sàn a máa pé nǹkan kan rìn nínú àgọ́ ara òun a máa wọ́ kiri láti orí a máa rìn kiri kò sẹ́ni tó rí ní tó rìn àwọn òyìnbó ò rí ṣùgbọ́n pé nǹkan ń rìn nínú àgọ́ ara òun tó bá ti ń wọ́ láti orí á wọ́ lọ èjìká á wọ́ lọ ibi ẹsẹ̀ gbọ́dẹ̀ sí ń wọ́ gbogbo ibi tí kìíní ń wọ́ tó ti ń wọ́ kiri lágọ̀ọ́ ara ẹ̀ a máa ta a máa ta ọ̀gbẹ́ni yìí gbogbo ibi ni wọ́n ti gbé dé kò rí ìwòsàn kí ló wá ń rìn nínú àgọ́ ara ọ̀gbẹ́ni wa tí ò lè dúró sí ìlú òyìnbó ó wá ń bọ̀ nínú ìjọ kérúbù àti sẹ́ráfù bàbá kan tí wọ́n pé a máa kí àwọn lọ́balọ́ba síwájú àwọn níjòyè níjòyè tẹ̀lé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ a tún máa kí wọn a máa kí àwọn mùsùlùmí kó tó bẹ̀rẹ̀ ìsìn èyí wàásùn láàárọ̀ kùtùkùtù nínú rédíò àti tẹlifíṣàn eléwì kan oníbàdàn ń gbà kan tiẹ̀ pé òun rí bàbá fákẹ́yẹ tó lọ kí lèmọ́mù ìbàdàn ńgbà bàbá fákẹ́yẹ tún máa padà sórí rédíò lẹ́yìn tí ewì jáde tó gbàgbóró ó pé lóòótọ́ lòun lọ kí lèmọ́mù ìbàdàn kí ló ń wá lọ sọ́dọ̀ lèmọ́mù ìbàdàn ntí eléwì wí nìyẹn o ọ̀gbẹ́ni wa tí wọ́n gbé wá láti ìlú òyìnbó tí nǹkan ń wọ́ kiri lára ẹ̀ tó ń ta á tára ń ro kò lè sùn kò lè wo wọ́n gbèdé ìjọ àgùdà kékeré tí wọ́n fi sílẹ̀ táwọn èèyàn àwọn èèyàn tó wà níbẹ̀ wọn pọ̀ wọ́n kàn máa ń wá bẹ́ẹ̀ wọ́n á máa wá ṣèsìn àwọn tí wọ́n lè lọ òpópónà àpápá Òṣòdì ọ̀gbẹ́ni ti káàkiri ó ti sú lẹ́nìkan ṣe wá pè wá pé kó tiẹ̀ máa bọ̀ àwọn ń ṣe ìsọjí nínú ìjọ kékeré wọn tó wà ní ọ̀làdìmẹ́jì lágùdà lóòótọ́ ọ̀gbẹ́ni wa ó mà lọ o ẹni tára ń ro tí ò lè ṣiṣẹ́ nílùú òyìnbó àwọn òyìnbó wọn ò lè tọ́jú ẹ̀ ó dé nàìjíríà wọn ò lè tọ́jú ẹ̀ wọ́n bá pè sáàrin ó kúnlẹ̀ sáàrin wọ́n yí i ká wọ́n ṣàdúrà fún ọ̀gbẹ́ni wa ńgbà ọ̀gbẹ́ni wa máa fi délé ìrora ló fi sùn nínú ìrora nínú nǹkan ń wọ́ kiri látòrí dàtẹ́lẹ̀ ẹsẹ̀ tára ń ta ló sùn o ńgbà ọ̀rẹ́ wa sùn nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú sùúrù lérè àgùdà ní ọ̀làdìmẹ́jì ni wọ́n gbé lọ o tọ́ṣàtọ́ yìí ká tọ́ṣàdúrà sí o lórí o tó kúnlẹ̀ sáàrin wọn o ọ̀rẹ́ wa délé nínú ìrora ló sùn o ńgbà ọ̀rẹ́ wa sùn ó pé lójú oorun lòun rí bàbá kan ló wá bá òun ló sọ fún òun wípé ṣé nǹkan tó ń wá ṣòun kọ́ yìí lòun béèrè pé kí ni nǹkan náà ó lóun rèé ó ní àtàǹpàkò ẹsẹ̀ òun ni ẹnìkan tí gbogbo ara ẹ̀ ń dán ní ìrí áńgẹ́lì àtàǹpàkò ẹsẹ̀ òun ló ti yọ kìnní náà jáde bí ìgbà tí èèyàn bá di abẹ́rẹ́ púpọ̀ tó dì í pọ̀ abẹ́rẹ́ tó ṣe ṣanṣan tí wọ́n di abẹ́rẹ́ pọ̀ báyìí tí abẹ́rẹ́ tán mú orí abẹ́rẹ́ tán dì í pọ̀ báyìí tán wá fi òwú dúdú wé e ó ló gba àtàǹpàkò ẹsẹ̀ òun ó gbà ó fi yọ abẹ́rẹ́ yìí òṣùṣù abẹ́rẹ́ ó wá fi wọ̀n òun pé ṣé kì í ṣe nǹkan tó ń wá rèé ó lóun ní bẹ́ẹ̀ ni ó ní òun mú kinní lọ òun ní rí mọ́ ó ní bí bàbá tára ẹ̀ ń dán tó wọlé tó wá yọ kìíní yìí kúrò lágọ̀ọ́ ara òun ó ní bó ṣe jáde nìyẹn o ó ní ọjọ́ kan lòun lọ sí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n ń ṣe nínú ìjọ kérúbà tí sẹ́ráfù onítẹ̀síwájú sùúrù lérè lágùdà lọ́ládìméjì. La ó ní látijọ́ náà kìíní tó ń wọ́ kiri lára òun tí gbogbo ara ń tà òun tó ń gún òun nù ara lẹ́yìn ìsọjí tí wòlíì fákẹ́yẹ wá ṣe nínú ìjọ wọn tó wà ní Sùúrùlérè ìyẹn ó ti dẹ̀ka ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́n ti bẹ̀rẹ̀ ó ní látijọ́ náà lòun ti rí àlàáfíà o tára òun ti gbádùn ọ̀gbẹ́ni tá à ń wí ó ti padà sí lóyìnbó ó ti ń ṣiṣẹ́ lọ òmùyín sọ fún ẹ wípé àrùn wo ló wà lágọ̀ọ́ ara ẹ tí ọlọ́run ò lè wò sàn àdúrà wo ló ń gbà tí ọlọ́run ò lè gbọ́ ọ̀gbàgbà tó ń gbabi tí ẹnìkan kì í gbà ayé lè máa ṣátá wọ́n lè máa gbìyànjú pé kí àràbà ẹ wó ṣùgbọ́n àràbà ẹ ò ní wó ojú àti ìrókò èmi lọmọ akínwándé adéyínká àjọngọlọ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùmarè elédùmarè ní bàbá mi ọba kíkàkàrìn kàkàrìn kàkàkà bí kí gbogbo lẹ̀ ò fọ́ sí wẹ́wẹ́ ìpàdé wa bí oyin ara ò gbọ́dọ̀ ní mí èmi ò gbọ́dọ̀ rí nira ìran ọ̀gẹ̀dẹ̀ òní sunkún àti dẹ̀ ara ò gbọ́dọ̀ ní mí o ara ò gbọ́dọ̀ ní mí tó bá wọn ẹ̀kọ́ kọrin ohun ìwọ ò gbọ́dọ̀.